اللهم خلقنا من فتح بيننا وبين أرواحنا واصطناعك يا صدق المؤمن وإليك المصير هذا فتح الله وبعدين يوتي إن شاء الله يسوع ومن كلام كامل لا تستطيع أن يرى الجميل أبناء سبحانه وتعالى كأنه أنا في الأولى ولم يكن هو معدن المؤمنين èdè láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ fúnra wa àdéhùn ìkànnì sámáwá ọmọ jẹ́jú ìlọ́gbọ̀n wa òṣìṣẹ́ náà wà lọ́sọ̀ tó àwọn àdéhùn ọ̀sán ọ̀yàn ìyàn fún wa nípa díẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ètò màánàbí ádámà ti máa ń dá àtàwọn tí ó jẹ́ ìyà ní bárúbáwò bámúbámú ni àforíkòsì ayé èké nígbà tó kù bá ń bẹ nínú sàárè àwọn ìyá tí ó máa ń jẹ sí èyí ọ̀gbìn àgbàyà ni àtàwọn tó fa ìgbìyà ìlòsíṣẹ́ náà wà lọ́wọ́ lọ́wọ́ àwọn àgbẹ̀ ìwọ̀sọ́lá lọ́fẹ̀ẹ́ tó fa níbi. làbá àti mú àkọlé wá pé àwọn kó o bá tẹ̀lé ọ̀sọ́ọ̀sì kánú àlọ́ àrùn tó sallallahu alaihi wasallam àwọn ìjìyà ńlẹ̀ fáwọn ẹlẹ́ṣẹ̀ ẹgẹ́ bí òṣìṣẹ́ ọlọ́run bó ṣe rí lójú àlá àlá táwọn àníbi ọlọ́run ti hàn bá dá wà nínú ìmísí ni lọ́dọ̀dọ̀ lọ. bí ìgbà tí mọ́lákì ti bèrè kọ́ wá fi ọ̀rọ̀ ọlọ́run tó wọn létí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ńlá láti ń bá rí bẹ́ẹ̀ ló jẹ́. من الحديث الناس وإن رسول الله صلى الله عليه وسلم مما يسر أن يقول لاصحابه ولي أخلق إنسان الدين لما سابع صرفان التعبير ليس يبكي المسلم إنسان لفظ الدين هل رأى أحد منكم من رؤيا إجارة كان يدرك صلى الله عليه وسلم nítorí bá rí lójú àlá ọwọ́ àtọwọ́ lọ kánàbí ò lè bá sọ àlá nínú àtìkú táwa yìí látàrí àlá lílá ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ló ti dìbò látàrí àlá lílá ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó ló ti di pẹ́ẹ́nì bá láàrin aláwo oríṣi méjì yìí yìí máa kéèyàn ọlálàá kọjá sí orin kọjá pé níyàn rí lójú ọ̀nà nǹkan dára tàbí kéèyàn ọlálàá kọjá pé níyàn rí lójú ọ̀run ìdí ọ̀dà lọ́sẹ̀lẹ̀ níyàn ẹ̀kọ́ méjèèjì ànáyìí ti kọ́ wa ní àbárí ńlọ́dà lójú ọ̀run kọ́ńtàkì tó ti ń lé kọ́nà wa ní kọ́wọ́ rẹ̀ ọgbọ́ sí lójú ọ̀run ètò ìṣèlú wípé dá ọpẹ́ fọ́nà wa lórí rẹ̀ ẹni tó bá rí kó o nífẹ̀ẹ́ sí tó náà nífẹ̀ẹ́ sí ọ dọ́kàdọ́kàn nítorí lójú àdáhùn olùsọ. ṣùgbọ́n tí yàrá lálàá ń tí ọ̀dà lójú ọrùn àwọn olè wá pa ọmọdé àwọn olè wá fún yàn lọ́rùn àbí kíní ká tẹ̀ léyàn káàkiri lójú ọrùn àbí yàn tiẹ̀ títí ọ̀dà da ọ̀dà tẹ̀lé sí yàn lójú ọrùn eléyìí tó bá ti kọ́kọ́ jiná lójú àdáhùn tó ní ẹlẹ́ẹ̀lẹ́ ṣe tó ẹ tó ẹ tó ẹ báyìí lápá àlàáfíà rẹ ṣe àwọn òbílẹ̀ ayé ní ẹ̀ṣẹ̀ ìgbẹ́rù. tó bá ti tẹ̀lé yìí tán má sọ fẹ́ ní kankan báláǹsì lè wù kó burú tó bó ṣe lè wù kó lé tó má sọ fẹ́ nìkan tó ọ̀bá ti sọ fẹ́ nìkan tán aláwọ̀ kò ní í tẹ̀lé sí ìyàtọ̀ ìlú ayé. alẹ́ lẹ́ẹ̀kẹta ó lè tó já síbi àwàdà kẹ́ríkẹ́rí ẹ̀ lójú ẹnìkan pẹ̀ lórí òun á ní lọ́ba gbórí bá gbórí bá gbórí mu lélẹ́yìn sọ̀rọ̀ àwàdà lásán lélẹ́yìn àbí ẹ̀ ẹ̀ máa ń ṣe tó ń gbòòrò ẹ̀ báyà rẹ̀ méjèèjì ó wá bọ́ wọ́n sì wọ́n ní lọ àwọn tó ń lọ aláìrí òlélẹ́ ìjà yóò bẹ̀rẹ̀ lọ́dún wípé ogun tá bá rí lójú àlá má yọjú léka má dára rẹ láàmú bí n tó tẹ̀lé lójú àlámù bí ọba ti ṣe ọlọ́run ní tó ṣe nu tó ọba ti ṣe wọ́n sọ bẹ́ẹ̀ nígbà kan tó ọba ti sọ fún yẹn kò sí nira kankan tí ó kò bá yẹn. àdìsá ń bá bọ̀ àlọ́ àkàtà ìwé ìkọ̀ọ̀mù lọ́wọ́ yẹn anabi ni sáré ní tuntun nínú ẹ̀ ń bá lálàá fàyàkó sùn àlẹ́ yìí màṣẹ́ àwọn ayé àtọ̀tọ̀ ntọ́ba tó lójú àlá yọ sọ fánàlì ànábi ó ti rọ ṣùgbọ́n níjọ́ kan ànábi sọ fáwọn sàbí pé ǹjẹ́ lálàá wọn làwọn ọ̀rọ̀ lálàá ọ̀dà bẹ́yìn ọ̀bà lálàá èmi ń tèmi o ìnáwó àtà níyàlẹ́ ìlàtà àáfíyàn èèyàn méjì kan wọn wá bá mi lójú oorun níbi tí mo lò sí ẹnì kìíní àtẹnìkejì ìdẹ̀rẹ́ àti ní káàmìlì. wàyí náà na ìbànsáni báwọn méjì tètè tí wọn di pé mo sùn níṣẹ́ ní ọkọ mi pé ìdè ńlẹ̀ ìdè ńlẹ̀ àtìkò ọ̀pọ̀lọpọ̀ ìdè ìyá lọ. wọ́n sọ bá nàní pé ìnkọ́lì lẹ́yìn tí wọ́n di ilẹ̀ tó pé ọyá gbéra ìyá lọ. wàyí ní ìntọ́lá fún àwọn èmi náà ti gbéra mo tẹ̀lé wọn àjọ ń lọ wàyí dá àtẹ́yìn náà dá rọ́jì ní gbòǹgbò ọdí ẹ̀yìn níbi tá a ti ń lọ abárí kọjá lẹ́yìn arákùnrin kan tó dùkú lẹ̀ wàyí dá àkọrò kọ́ ìmúnà àlẹ́yìn lè tọ́ ọ́ ìgbà tí tòbó tí wò mo rí bẹ́ẹ̀ nìkan bẹ nínú àwọn tó ń gbé òkúta ńlá tó ń gbé dání. وإذا هو يهوي بالصخرة بالرأس àìkó ṣe bí òkúta ńlá àfi jù lọ́ba tó mọ̀ lórí bó tilẹ̀ máa lórí fàyíf làbùrọ̀ àtò lórí ẹ̀bá ń dégbé dégbé òkúta tó lẹ̀ máa fàyàtà dáadáa òkúta bá yé lọ gbèrè gbèrè gbèrè gbèrè gbèrè àwọn oṣù lọ́sọ̀tàn ọ̀gá fọyàtọ́jà ọ̀lẹ̀ àjàrọ̀ fọyà ọ̀gbìn ẹni tó súlẹ̀ òkúta náà lórí òkúta tó yí lọ ọba gbọ́dọ̀ lọ́kùnrin ọlọ́ọ̀gbìn fọlá yẹrù jẹun kó tó di pé yóò gbé òkúta tí ó darí padà dé fọlá yẹrù jẹun hátà yóò fi àrọ́ àtòrò kàmìkàmì orí tó ń jẹ́gẹ̀m orí ìsọ̀rí padà tó mẹ́yà ọ̀gá àlẹ́ yìí ó tún lọ gbẹ́dọ̀ rẹ̀ tó ń dòkúta lè yẹ fún àdàbí mítlà nàbàlá àlùmọ́bàbà ṣòwòlà inú tó ṣe fún lákọ̀ọ́kọ́ kó ṣe fi òkúta wé kó ṣe fi òkúta máa lórí lórí irun gégé òkúta ẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan àníbi ló ń wá ní a ah, subhanallah ní mẹ́kọ́lọ́ mẹ́ẹ̀bà mẹ́ẹ̀bà àwọn làwọn méjèèjì yìí ìgbèrè ìlú wọn àdá nínú rẹ̀ ìjọ sọ pé ẹnìkọ́lẹ̀ ẹnìkọ́lẹ̀ sábẹ̀rẹ̀ yá lọ yá lọ. fàǹtọ́lá kan labagbera labalọ fàtẹ́yìn àlà rọ́jùlẹ̀ mọ̀tẹ́lẹ̀sìn lè kọ̀ọ̀bà abakọ́lẹ̀ kọjá lẹ́yìn arákùnrin lẹ́yìn tó ti pé òun jẹ́ rẹ̀ nílẹ̀ ní pípa tí ìyàbá kò tọ́ sáà káàkà bẹ́ẹ̀ ló ní ìkọ́fẹ́ ìdílẹ̀ ọwọ́ àpòjú òkè. wàyídà áàkàrò ọ̀ ìbùn àlẹ́ yìí bí kàlú lẹ́yìn ní àlẹ́ yìí ẹnì kejì wá dúró ní orí rẹ̀ kò ní ìrìn lọ́wọ́ irun níta ìwé mú yọ wàyídà àti ṣé ló bá bọ́ síbi abala abala kan lè wájú alákùnrin fọyìnṣẹ́lì ṣèrò ṣídọ̀kọ̀ òṣìlá bá bẹ̀rẹ̀ sí ní fa ibi ìparí ẹ̀kẹ́ rẹ̀ wọ́n ń já pẹ̀lú orin tó ń lọ yóò fa lọ síbi ọ̀dọ̀ ìdí rẹ̀ fọyẹ́kùn àròyìn wọ́n mi kọ́ ro bẹ́ẹ̀ ni ó tún ti bọ̀ nímú ìlà ọkọ̀ báà yóò tún fa lọ síbi ìpapọ̀ rẹ̀ wà á iná wò ó tún ti bọ̀ lẹ́yìn jú ìlà àkọ́bà láti yẹyin jú ó tún fa lọ síbi ìpapọ̀ tó mú yẹn ti ha wà lọ níbi eléyìí tí ń wọ́jẹ̀ kúrú tó ti ń ja kúrú ó tún yí pa ó tún yí bọ́ ti apá apá tòlù fẹ̀yẹ́kùn àdùbí mítìlá tó máa rẹ̀ jáde àwùrọ̀ yóò tún tọ́ pa níbi abala alákọ̀ọ́kọ́ kọ́kọ́ ti bọ̀ lẹ́nu kọ́fà ya lọ nípa kọ́ tó ti bọ̀ mú tó ti bọ̀ lójú lọ nípa kọ́ bẹ́ẹ̀ náà ló ń fẹ́ ṣe níbi abala ẹlẹ́ẹ̀kọ́. kọ́ọ́n kọ́lámà ìyá fúrúgbìn ìdáyẹ̀dá nígbà òtún ṣe bẹ́ẹ̀ bí abala ẹlẹ́ẹ̀kejì ó tó parí abala ẹlẹ́ẹ̀kejì tán èyí tó kọ́ fà ya níbi apá ọ̀tún ó ti tọ́jú padà wọ̀ àmọ́ káàdì tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọmọ ìyàwó dá lẹ́yìn ó tún padà lọ síbẹ̀ fàyẹ́ kan á lò ní ìlànà fún àwọn ọ̀rọ̀ náà tó ti ṣe fún lákòókò ó yẹ àyẹ̀kẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ló ti ṣe ṣe tẹ́lẹ̀ ṣe. ànábì ní ìfẹ́ òkúba tí ìbá ní sọ kánú lọ àwọn méjèèjì yìí ìgbèrè òdì máa kọ ọ̀hún ìdánilóhùn ìdí àfidánilóhùn pé ènìyàn kọ́lé ènìyàn kọ́lé ìdílà yá lọ yá lọ ọ̀nàmọ̀lá lọ́ba tún gbéra àtúntẹ̀ iwájú à ń lọ fa àtẹ̀yìnà àlàmẹ́tì kan náà àwa dé àyè kan lọ́dọ̀ ẹ̀jẹ̀ bíi oògùn búrẹ́dì ìdẹ́nu búrẹ́dì. fàyídà fi lágbọ̀tún ọ̀pọ̀ wá níbẹ̀ tó ti ń gbọ́ igbe àtàwọn ohun lóríṣiríṣi kọ̀ọ̀tùnmá náà fi mo wá bójú o inú ọ̀dà ìlú open brighton fàyídà bíi rìjálùn wàlùdáhùn àwọn ìgbà tí mo dúró sí lòdì mo rí àwọn ọkùnrin yẹn wà ní ọrùn mo ráwọn obìnrin fáwọn olùtẹ̀lú ọrùn wàyídà òun yàtín láàbùn ní àkàlà nìyí wọ́n ṣàkíyèsí wípé ìjòwèrè iná iná jíjò ó sì ń sun alákàtà yìí wàyídà àtàwọn dàdíkà láàbù dáwò lọ́rọ̀ tó bá dájú wípé iná jíjò alábẹ́ àti ńlọ pariwo ń pa àníbi ní wòlò dábẹ́ òkè mo fún ni mọ́nà àwọn dáhùn ẹ̀yìn ọ̀rẹ́ ìlú àwọn òtún làwọn eléyìí wọn ọ̀gá ní lóun náà òkú létí o iṣẹ́ sọ fún mi pé ìnùbọ́lẹ̀ ìnùbọ́lẹ̀ ń gbéra yálọ yálọ wọn sọ bá fún mi. lọ́bàtújọ gbéra atọ́nlọ́ fàátáyìn náà àlànáàrin àmàrọ̀ ní ìsìnkú àlùkò àbátúndé ní òkú náà odò yìí ọpọnni àti bí ẹ̀jẹ̀ wáyé dàbí náà lè rọjò lòdì mo wá sí àkíyèsí pé nínú odò ẹ̀jẹ̀ rọjò lòdì bá àbí ẹ̀jẹ̀ ìgbà tó bá a lè mo rí bẹ́ẹ̀ nìkan ó ń wẹ̀ nínú odò ẹ̀jẹ̀ náà wáyé dàbí àjọkùnrin náà wá sí àkíyèsí pé létí bèbè odò náà rọjò lòdì arákùnrin kan ọmọ bẹ̀rẹ̀ ọ̀dìjánà ìdàrú ìyá ọ̀tàǹkẹ̀lẹ̀ yọ̀ òkúta tó pọ̀ ọ̀pọ̀ ọ̀nbẹ̀lọ́dọ̀ arákùnrin. وإذا ذلك ثابت يصبح ما يصبح ètí lúwẹ̀ nínú ojú ẹ̀jẹ̀ yóò lúwẹ̀ lọ yóò lúwẹ̀ bọ̀ tòmáyà àti lẹ́yìn kàtẹ́lẹ̀ tó jẹ́ mọ́ nígbà òdòdó tó bá ti lọ fọwọ́ ẹ̀ lọ fọwọ́ ẹ̀ bọ̀ ibi tí ó fọ́ pé yóò wà bó tí ọ̀dọ̀ arákùnrin èyí ti bẹ ní etí tètè orò tó kò dá ń bẹ níwájú rẹ̀. tó bá ti dọ́dọ̀ rẹ̀ fàyà gbòòrò dáwò bá yóò wà la ẹni fún pẹ́ yóò là ní fọyọ nínú àjà rẹ̀ tó ti la òkúta ní ọba tó tẹ̀lé. ìfọyàntọ́ lè kó tọ́ba ti di òkúta ti lẹ́nu tán yóò tún gbéra ẹ̀yẹ́ ìgbà yóò tún lọ́mọ àti wọ̀. tòmọ̀ yẹ́rì jẹ́ mi lẹ́yìn lẹ́yìn náà ọba ti lówó ẹ̀rọ tó dúró yóò tún tẹ̀lé padà lọ́wọ́ rẹ̀ kó lànà ọ̀gá gbogbo ìdàgbà ti ń tẹ̀lé padà lọ́dọ̀ arákùnrin bá ń bọ̀ ọ̀rọ̀ bá wù òdìdí ọ̀nà ẹni wà á lọ́mọ àwọn ìhàjà ọba ti lánàá bẹ́ẹ̀ ni tìlú yóò tún wá lọ òkúta ti lẹ́nu ká lóyún òṣìṣẹ́ náà bá ti gbé wọn ara láàyè àwọn òṣìṣẹ́ àwọn méjèèjì wọn ò dájú lọ́wọ́ dípò dáhùn ìdí àtọ́kùn ni pé ìrìnkọ́dé ìrìnkọ́dé àní òṣìṣẹ́ra yá sísè ìwájú máa ń lo ibi àtúntọ́jú dènà àìdènà lọ. pàǹtálàkùn làbájọ́ra làbájọ́ra. فأتينا على رجل كريم للمرأة تبقى rí ọkùnrin kan ọkùnrin tá a wí òun rẹwà ọwọ wàyídà àyíndàwò náà wọn rí pé iná mà ní yàwó tó wà tó bẹ̀rẹ̀ sí ní kó iná wọ̀yẹ́ kan àwòrán bẹ́ẹ̀ ní lọ sí ń bọ̀ ní pọ̀tẹ̀tẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ náà ọba tún béèrè máa bá èwo tún lélẹ́yìn àwọn ọ̀rẹ́ mi méjèèjì mọ̀ ọ̀dà lóru ìjẹ́ ọ̀gbọ́n mi ni pé ọ̀lẹ́ ọ̀lẹ́ àní olùdókòwò yá lọ ibi àti lọ́sìkì náà wọ́n ń lè fún ìsàlùwẹ̀ pàǹtàlà ọ̀bá tún béèrè ọba tún béèrè. fa àtẹ́yìn àlà ọ̀rọ̀ òṣèlú ìgbà táàbù tó táàbù tó rí. abádébi abàtà kan mọ̀ràn léyìí tó ti pé àwọn irúgbìn tí ń bẹ́ ọ́sàbù dáadáa mọ̀ àṣà dáadáa tí wọ́n ti pẹ̀ka lóríṣiríṣi. bí àmì ìkúlẹ̀ náà oríṣiríṣi àwọn òdòdó olóòórùn tuntun ìní ń bẹ́ ń dá náà bá àwọn àárín àgbàgbà náà mo rí i arákùnrin kan tẹ́lẹ̀ arákùnrin tá a wí òun dà á pọ̀ kódà mi tọ́ga dé láàkáàdù ara ara àtàwọn olóńtì sàrà mo fẹ́ẹ̀ má lè rí orí rẹ̀ látàrí tó ti di alọ́ sókè ìlànà. wọ́n ìdá haúlà rọ́jò wọ́n wá tún ṣe àkíyèsí pé lẹ́gbẹ̀ẹ́ arákùnrin yìí áktàrù míwìlì dáàni rọ̀áìtì wọn kọ́ bẹ̀rẹ̀ fúnyàn tí ra àwọn eke ti hàn pọ̀ tí ì rí kọ́mọ eke láwùjọ kan lásìkò kan náà ní ẹ̀sùn lẹ́gbẹ̀ẹ́ mo bá náírà eléwò lẹ́nu tọ́gbà yìí ọ̀nà àwòrán ayé àwọn kéékèèké wọn ò náà ní ìdí àtúntò tó ní. pàǹtọ́lá kùnà labagbera fàtẹ́yìn alàrọ́ dọ̀tún àbí náà lám ara ọ̀sán àbọ̀nà níhà wọ̀lá láti abadébi abàtà abàtà wúlò òun tó di ilé pọ̀ níbẹ̀ ó dàbí ọkọ̀ ìdájẹ́ ní ọ̀bẹ́ẹ̀ ní abàtà tó tóbi tó tún wá dáa bíi àbàtà tí mo ní. nígbà débẹ̀ àwọn ọ̀rẹ́ mi méjì wá ń lọ sí pé ní òrùka yìí ní àmà gbogbo tó máa gòkè fàtàkọ́ ìrìn àti ìyá labadogo òkè káwé ìlànà bíi nàìjíríà màbíyà ti ìlànà dáadáa labajá ti fún wa ìlú táwé ìròyìn ẹ̀fún yẹn o mọ̀bíníyà ti ń bi lábàlì gbàrà bí láti ní gbàrà àwọn bíríkì èdè àwọn bíríkì góòlù omi ẹ̀sìn máa ń dáwọ́ yẹn wọ́n lẹ́bìnrin ti sọ mo ti rí bíríkì èdè ẹ̀sìn láti fi góòlù bẹ́ẹ̀ mo rí ìjọsìn láti fi pàdánù pàtàkì ìgbàlódé ìgbàlódé làbàdé ìlọrin ẹni ọ̀nà ìlú ìlú ọgbà káàkiri abáyé sọ ẹ bá wa ṣẹlẹ̀ fún un ẹ bá ṣẹlẹ̀ fún un fada fana laba wọnú yìí nígbà tá a wọ bẹ fatala kọọna bíyà rìjà ní ṣẹtùrù ní alùpùpù ṣẹtùrù ní kọlùpù yìí ká a kàn ní ọ̀rọ̀ lọ́wọ́ tàbí nà àwọn nǹkan yẹn bá wà lórí wọn àwọn ìsáwí yìí ìdajì ara wọn ọmọ ìdáàpọ̀ ogun tó ti rí ìdí ìrìn tọ́jà fúlàjì ara wọn. wọ́jà tó mìíní wọn ìlàjì ó kù nínú ara wọn fa àkùbàkì máa ń tàwọn òkùnkùn òkùnkùn jáde òkùnkùn rẹ wà pọ̀ abala kan ọ̀dà pọ̀ abala kejì òkùnkùn rẹ wà pọ̀. àwọn mẹ̀lẹ́kẹ̀ wá àwọn ọ̀rẹ́ méjèèjì yẹn wọ́n wá ń sọ fún àwọn arákùnrin síláàjì ara wọn gbà síláàjì tó gbé ọ̀gá pé èrè ààbò bàbá ìlà ẹ máa lọ ẹlọ́sìn ìlú ẹlọ́ọ̀tún ẹlọ́ọ̀rẹ́ ìlú àwọn nàbà ṣẹlẹ̀ wọ́n yí dáa ní àrùnmọ̀ àbẹ̀rẹ̀ èmi ò tiẹ̀ ọ̀kọ́ di pé olùkọ́ta ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá rí olùkọ́ yẹ ti bọ́bẹ̀rẹ̀ fún bọ́bẹ̀rẹ̀ fún mi. kànìmá àrò omi ti ń bẹ omi rẹ̀ àtijọ́ rẹ̀ kànìmá àrò àlùmá àdúró ní ìlẹ̀ gbogbo ẹ̀ fún mi. ọ̀dà tàbí nípa lọ sí omi ọ̀wá pọ̀ mí nípa fún mi wọ́n wọ̀ sí ẹ̀. jà mí lẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́ ìpínyàwó ẹ̀ tán bá jẹ́ padà lọ́dọ̀ rẹ̀ wà pẹ̀lú bẹ́ẹ̀ àgbàdo àgbàdo. abalẹ̀ yìí tí ọ̀gá tó burẹ́ wà lára wọn ó ti kúrò pàṣọ ìròyìn àtàlùwọ̀. wọ́n wá bẹ̀rẹ̀ tó torí pé gbogbo ara wọn látòkè délẹ̀ wọ́n wá di tó dáa báyìí àwọn ọ̀rẹ́ mi jù kọ́ sí mi ìlú náà wà ní láàrin ìgbàlódé àgbẹ̀tẹ̀ oúnjẹta òròyìn òru wọn náà ka nìyíjú ká ibi tí wọn fẹ́ kọ́ wà á dé sí lọ́jọ́ àlùyà òun lọ́ọ̀kan. Fàkánà àbákọ̀rì lójú èmi tó bá lójú òkè tó ti bá lóòkè tó ń da ojú mi lóòkè lókè wáyé ìyá àkọ́kọ́ nípa ọ̀rọ̀ rárá. Èmi náà bá rí ilé bíi àáfíríkà nítorí ọ̀rọ̀ bàbá ti àtẹ̀ lọ wọ́n dàbí ẹ̀sùn tó ètò tó fún ìbẹ̀rẹ̀ yẹn ọ̀nà àyè àwọn ọ̀rẹ́ yìí máa ń gbọ́n ní ilé ní àdá ìdí tó kù lọ àyè ẹ̀rọ ìdìbò òṣìṣẹ́ náà máa sọ pé sọ ẹ̀yìn ọ̀rẹ́ mi báyọ̀ tó bá wọ́n ìgbóná ọlọ́run ìjọba ló bá rí bá mi yóò lé lórí ojú darani fakad khulq inda ni adede e pile je lo mo be ni ti e je lo wo aljanna ame ju an ko ni ti o ka o ko ni ni ti amma al-alam la o wo da ga wa ta da ibe man ko kan bale wona do pa da wo ẹni kan náà wọ́n ti ọ̀dọ̀ wọn ti yí. àníbi tí wọ́n ti dìbò rẹ̀ wọ́n ní ra ètò mọ́tò lẹ́yìn láti ájà náà ó dà wọ́n ta ìjọba láti tó sí ìdíje kò rẹ̀. láti gbà tí ń bọ̀ mo ti rí àwọn èèmọ̀ èèmọ̀ oríṣiríṣi èèmọ̀ mo ti rí fọ̀nà àbẹ̀lẹ̀ ìrọ̀ àyè gbogbo àwọn ìgbà tí ti rí ẹ̀sẹ̀ láti ẹ̀rọ àmì ìdùnnú àwọn ọmọ ìgbẹ́ أم أنا أم إذا سنخبره لكن مسلمين أو مؤمنه نبغى لا تعلم أما الرجل الأول قول يا رسول يا الذي أتيت عليه إيتا أgbà ọ̀dọ́ rẹ̀ kọjá tá a lọ bá tá a débẹ̀ tó ti pé yóò ti dàgbò rà tó o bìnrin ajá rẹ̀ tí a bẹ̀rẹ̀ sí ní fi òkúta wó lórí tí a ń fi òkúta ń orí rẹ̀ sí pé ẹ máa gbọ́ o wáyé náà wò rọ́jò lò ìyá àkókò àná oúnjẹ tó ti di pé yálà ọkùnrin àbóbẹ̀ tó ti di pé kùránì bọ́rọ̀ náà bá ti dé dùbọ̀ báyìí ìyàwó tó lò ìmọ̀ ọ̀rọ̀ rẹ̀ èyí tẹ́tí bọ́rọ̀ rẹ̀ wà náà máa ń bá ìrànlọ́tò tó jọ́ ọ̀ràn àyàn àtìkò bàtẹ́rù bá tó gbogbo bàtẹ́rù bá tó pátá lòún máa gbogbo alẹ́ rẹ̀ pátá fídíò ní oṣù kájàkájà ní oṣù ìgbà tó bá àbá wa ń tó bọ̀ ìgbà náà ní ọ̀pọ̀ wọ́n tẹ̀ máa ti dá àwọn mẹ́wàá ọ̀rẹ́ ní àhà tó ti kó lè jẹ́ máa ń lè sẹ́ẹ̀ ní kí wọ́n yìí. ènìfẹ́ ní tí ìyá rẹ̀ fún ọ nínú bá bá fún ọ. òkúta wọn máa fi wọ ẹ lórí jẹjọ gbàgbà ẹni ń takò ọrọ náà alukur'an ìdíyà nínú òkúta wọn máa fi wọ ẹ lórí àti yìí rí arákùnrin a tún gba èyí tún wá tọ́jọ́ rẹ̀ tún gba yìí ètí ń ti irin bọ̀ ní párìkẹ́ ìlà kọ̀ọ̀fà wò tí ń fa ya pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ wọ́n mú ọ̀rọ̀. alákòóńjẹ́ ń ti irin bọ̀ mú tí ń fa ya lọ́sídìí ìpàkọ́ tí ń ti bọ̀ lójú tí ń fa lọ ibi ìpàkọ́ rẹ̀ fàyín náà wọ́n dúró yàgò tó ní láìpẹ́ òun tó fi gbé yóò jáde nínú ọ̀dọ̀dọ̀ rẹ̀ ọ̀yẹ́ kìlì tẹ́sítàlá yóò fa irọ́ irọ́ yìí sábòrò àmàmọ́ yóò kàrí ìwà yìí láti dáwọ́ oríṣiríṣi àwọn ẹ̀rọ làwọn yìí parí ní ìlú láti dáwọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ oníṣòwò àtúmọ̀tà yìí lọ́dún náà àlẹ́ lòdì lẹ́yìn tó bá fọ́ náà fúra fún un lórí irọ́ ó tún lè dìde sí ayé rẹ̀ tọ́mọ́tọ́mọ́ ó tún lè ní pépè aláìsèlú lórí irọ́ tó bá parọ́ orí báyìí orí báyìí orí báyìí lọ kí la fẹ́ sílẹ̀ àti irọ́ òṣìṣẹ́ náà wà lọ́wọ́ ẹ̀ka ìmọ̀ ìlú oníkè náà ti yá wa yorùbá àwọn ènìyàn yóò ti yá wa ti yá gbogbo oníṣòwò pátá wọ́n gbìyàn dìde bàbá jẹ́ òkúta àgbègbè àmà ní ìgbédìde òkè mi àyàfi ẹ bá fẹ́ ọ̀nà nínú ọmọ oṣù tó ń bọ̀. ẹ̀jẹ̀ àti ìlànà lábàdà ọ̀rọ̀ ní bá mùsùlùmí ìrọ̀ ṣe àbàdà kódà kọ́ ọ fẹ́ràn jáde lọ́kọ́ ọmọdé ọmọdé bá nípa àwọn mọ́tò mọ́tò ń bọ̀ fún ọmọ bọ́ọ̀ bá ti bá mú nǹkan bọ̀ òsì dáná bọ̀ àwọn ọmọ wọn kọ ìlú ẹ̀rọ wọn kọ ìlú ẹ̀rọ. náà wà á máa fi jáde wá níta ọ̀wọ́ ara wọn ọkùnrin àtàwọn obìnrin àdàmọ́rọ́ àwọn tí ń bẹ ní o àlẹ́dínà èmi ti di ìmọ̀ ìlú àdàmọ́rọ́ àwọn tọ́lá ẹgbẹ́ mọ́tà ẹgbẹ́ dìgbà tí wọ́n wà níbi ó fún un ìlú búrẹ́dì nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ mi wọ́n ní ààyè òkè rẹ̀ ó fún ó kéré ṣùgbọ́n rẹ̀ ọkùnrin dáadáa ọ̀wọ́ aráwọ̀ ọkùnrin àtàwọn obìnrin tí a ń bẹ ní òwò níbi ilé ìtọ́ ẹ̀rẹ́ gbogbo ní adé ṣe búrẹ́dì fàyídà ohun ìlú náà kù wọ́n ti gbà wá àwọn ń sìn náà ọkùnrin àtàwọn ń sìn náà obìnrin làwọn ọmọdé níbi àwọn tí wọ́n ti sìn náà láti nù sàárì tí èdè tó gbìyànjú ìyá wọn ìwọ́n ti máa ń yá wọn. ìyá wọn kò máa jẹ́ wọn nílẹ̀ o ọba ní ìgbà wọlé o ìdá kò ìyá wọn lọ lọ. kámọ́ bá ṣe ọ̀nà bíi méjìlá lọ́lọ́mùbá ní ti lè ní ẹ̀rẹ̀ náà lọ́kọ̀ọ́ látàrí pé láìpẹ́ lùtà wà yìí lóbi tẹ́ńtẹ́ Penalti ìyà tí ń bẹ fún òun sì ní ìyà tí ń pọ̀ nípa tẹ̀sí lọ ẹ bá ti lóbi ìlú àbúrò ìlú ti lọ́kọ̀ọ́ lé ààrẹ ló kó panu sí ìlú kékeré kìí ṣe òkúta ńlá tí wọ́n kà lẹ́mọ́ tí kà kúlẹ̀ kan náà yóò rà máa ti àpòrò gbogbo ara rẹ̀ pátápátá ní wọ́n ti àpòrò ń bọ̀ sí gbogbo ara rẹ̀ náà lè bá mi kí lè mú bàtà mi.

ومقصود الجمع وإن قفتم ألا تعدلوا فتنقل مجدد ونميز قل وكل من يكون من المؤمنين ويحفظ من تقولوا لمن قيل بمثل ما حدثنا بسورة الملائكة سلام ipò tí agbára máa wà já wọlé pé kí n wọlé máa ní wọlé wọlé má wọlé padà á ọkùnrin ọkùnrin gbàràgà jù àní máa lọ sílẹ̀ lẹ́jọ́ ni wọ́n lọ wọ́n lọ lọ bí sí lọ bí sí tó wọ́n yọ̀ọ́ dàbí ẹ̀rí tó òbí lẹ́yìn ní ìṣègbè ìṣègbè gbàràgà jù mùsùlùmá wù ní ìlú ní wà á wọ̀ wá ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ayọ̀dá ọ̀gá lọ́lẹ̀ rẹ̀ ìlú ní sọ́sẹ̀ ọjọ́ ọjọ́ ìfowópamọ́ ọjọ́ ọ̀tẹ́ ní ọjọ́ ìfowópamọ́. ọ̀nà míì sí ọ̀nà ń pọ̀ ìṣẹ̀lẹ̀ lórí àkókò. wàá nà rọ́bìlì lẹ́dí àtẹ́yìntà àlẹ́ yìí yẹ́pù láti ṣe ìyá ọ̀rọ̀ adé alákùnrin.

tí ó jẹ́ òun ìlànà ìjọba. ló jẹ́ kó wà ní àdéhùn ìgbé ẹ̀ ń bá ń kọ owó èyí bá ń bá ìkọlù lórí bí ilé ìkọlù lórí èyí wà jẹ́ òun ìlànà ìjọba. tábà ń tẹ́lẹ̀ kọ owó èdè ọmọ ní ti kú ojú ìjìnlẹ̀ jẹ́ ọ̀yà ní fáyà ní tọ́lọ́ ọmọ ní ti kú wọn tẹ ní bàbá lọ tẹ bá ní owó èlé ní gómìnà ìjọba ìjọba àbọ̀ nígbà tó owó tó ń lọ wà níyàn bá yá one one billion tẹ́lá ní pépọ̀ tó bá dá padà one thousand péré lóbi bí kílá ṣe àwọn ọmọ àti àwọn ọgbà yìí á máa ń ah, sọ gbogbo èyí sí ìdíwọ́ èyí ọ̀tẹ́ òkú mi ọ̀nàdì fifty naira five naira tó fi tó wọn ìlú ọlọ́run ti sọ wípé ìyá mi àgbà ọ̀rọ̀ nígbà owó ìlú owó òrùn lọ́wọ́ first láàrọ̀ monday monday ló máa ń ta mi lójú ẹ̀yìn ọ̀nàbídẹ́gbà ọ̀nàbídẹ́gbà ọ̀nàbídẹ́gbà ló máa ń ta ọ̀nàbídẹ́gbà ìrírí òkú ìdílé àwọn olóòrè ìyá tó ń lo ẹ̀rọ láti ìlàrẹ̀ lórí ọ̀wọ́ adé arákùnrin ìgbòrí alìjẹ̀ríwò àlùmọ́ká èyí tó fi pé ìrísí rẹ̀ ló fi ẹ̀bá nára alẹ́ ìrìnàmúdà náírà èkó lórí tó ti gbà ìtàn nídìí náà yàtọ̀ tó wà alẹ́ nítorí tí ń kó iná wọ̀nyẹ́ kan àwọn ọ̀làkà ń lọ sí lọ lẹ́gbẹ̀ẹ́ náà fa ìgbà wò náà. Malikun Dia malaikat Itu maksudnya betul Dengan Khamil Ini nanti kita dipilih Alam Yusufnya Ulumur Wa narajlu tawil Ọwọ́ ajé arákùnrin èkó gba tí ó tí ó. Alẹ́ bí ìṣòro ọ̀rọ̀ èkó orí ní ọ̀rọ̀ ọ̀gbọ̀n náà bàbá rẹ̀ wà ní àdúgbò àtẹ̀lẹ́ ìrẹ̀lẹ́ àtẹ̀lẹ́ ìrẹ̀lẹ́ wàá mẹ́lẹ̀ mi dání ọ̀wọ́ ara ọmọ kéékèèké àlẹ́bí náà áwùlà wò yá ń bẹ̀lẹ́gbẹ̀ ẹ̀fẹ́ rẹ̀ ọkùnrin mọ̀rọ̀dọ́ ní náà lálẹ́ sọ̀rọ̀ gbogbo ọmọ tó kú lórí àgbàdo dọ́là ọmọ tí wọ́n fún kékeré yá ń kú lórí àgbàdo náà lọ́wọ́ ti dáhùn wá ìlànà tó ń fi ìlú lọ́wọ́ rẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ yìí ọlọ́run bàtà lórí وأما القوم الذين كانوا شطر الذين كانوا كانوا شطر منهم حسن هو نقول إذا جاء إذا جاء هدى وشطر من قبلهم إذا جاءوا هم لو فإنهم قوم خلقوا عملا صالحا وآخر سيئا ìgbàjẹ́ àwọn ọ̀rọ̀ ìlànà tó ń gbé iṣẹ́ wọn ní àtìláyé wọ́n ti sẹ́ra rere kọ́lọ́ káni kéde bẹ́ẹ̀ náà ni wọ́n ti sẹ́ra rere tó ń náà ti lọ́ọ́ káni kéde wọ́n ti sẹ́ra rere wọ́n tún wá ronú lẹ́ẹ̀ wọ́n tún rò pọ̀ ní ìjọ ìlànà lọ́wọ́ kọ́lá ìyá ọ̀dọ́ lọ́wọ́ àná ọlọ́run ti sàmójútó lórí àwọn àdéhùn yìí kìí ṣe àdílẹ̀ rẹ̀ ẹ̀rọ ọ̀dọ̀ ọ̀rí àdéhùn ọ̀dọ̀ ọ̀rí àwọn ọ̀gá àdéhùn yìí ọ̀rá. ọ̀dà kan ọ̀sọ̀ tó bẹ̀rẹ̀ nínú àdéhùn ọ̀dà kan ní pẹ́ẹ́rẹ́

بعزتك يا ارحم الراحمين يا ارحم الراحمين سبحانك اللهم وبحمدك لا تكاد في معنى المسلمين